ẹ máa náà ń gbé gbẹ̀dú gbẹ̀dú tẹ̀ ń gbọ́ tí òjẹ́ tẹ́ mọ́ tẹ̀ ń ṣe ọ̀gbàrà yìí láyé ìjọ òun nígbà tí àwọn Sunny Adé tí wọ́n ń kọrin láyé synchro system tó bá ń gbọ́ synchro synchro system arúgbó ṣomi lọ rí àwa yìí náà ṣomi lọ. pléètì tiẹ̀ bẹ́ẹ̀ tó bá pé pléètì lòun lálọ́bọ̀ ìfi pariwo báyìí kí ló dé alálàánú pariwo ni wọ́n ń lé àkànṣe kù. ọ̀gá kí ló ṣẹlẹ̀ fẹ́ sún mi jábọ̀ tí ẹ kọ́kọ́ súnmọ́ yìí náà súnmọ́ yìí nǹkan tó ń gún mi ẹ̀mí láìkí. ẹ ti ẹ gbọ́. kí ni ìtumọ̀ tọmọbìnrin dọ́gbọ́n sọ fún mi lẹ́ǹkan? ṣe bẹ́yìn náà lẹ sọ pọ̀ lálẹ́ ń lọ. èmi sọ bẹ́ẹ̀ ó dà mú sọ bẹ́ẹ̀ mi ò sọ bẹ́ẹ̀ mọ́. gbogbo èèyàn tẹ́mi mọ̀ láyé yìí nínú wọn máa ń dùn tí wọ́n bá ní supportive mother in law irú ẹni tó lè relieve wọn from stress. mo ní mi ò lọ ibi kọ́kọ́ ìwọ ni èní ni kí ni. monday. ngbò wá monday nǹkan monday wà títí láéláé ni. bí mi ti gbọ́ gbogbo ẹ̀ wọ́n gbọ́ bùgá àwọn ìwọ́n bùgá èmi wọ́n bùgá tì. mo wá irú gbogbo nǹkan tí màmá ẹ̀ ṣe nínú ilé o ò ní nǹkan kan tó fẹ́ ṣe sí. ìwọ wọlé ìwà wọlé wọlé. oorun náà. oorun ah, jẹ kọ mú wẹ ẹ mọ mi kò sóúnjẹ kankan mọnu pọtù yẹn. àṣé wàá dáná kó tó lọ ni mo bí ẹ ò dáná kó tó kú eléyìí là ń túbọ̀ dàgbà pọ́gbára mi ká oúnjẹ èèyàn méjì kò múra sí kalẹ̀ kébí ṣàmápọ̀ mọ́ mi. wọ́n náà ni mo ṣe láti protect kọ́ máa sọ ẹlẹ́ bí mo ṣe ń bọ̀ lọ́nà ni mo kàn rí àwọn oní èso mo wá ní kí n bá yín ra díẹ̀ bọ̀. ìwà ó fẹ́ pa mí. ìwà ìwà lẹ́wà ìjọ òun gbà ṣáná ìjọ òun di ẹjọ́ tẹ̀lé pọ̀lú kí sí ni wọ́n yọ talking to me. èmi ni màá mọ̀ bóyá oru ẹ̀fọ́ fún ẹ ní o bóyá kò rò èmi lè ní jẹ. You're not a man. You're a boy.